بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة حتى تركنا على محمد الشيطان ليلها كنهارنا لا يزيغ عنها إلا الهالك اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالخير الذي لا يعقله الشر للمسلم أن يكون متصفا بصفة اتباع فإن في كل اتباع خير وفي كل ابتداء الشر أما اتباع علينا بتلك الكلمة اتباع سنة محمد صلى الله عليه وسلم في العقائد وفي العبادة السلوك أما الذين ينتسبون إلى عقيدة غير ما حتى أو بينه أو بينها رسول الله صلى الله عليه وسلم فهم بلا أدنى مراء ولا شك ليسوا مما يتصفون الإسلام فاتباع خير وأحرى للإنسان أن يحتاج هذه الفضيلة قال ابن مسعود رضي الله عليه رضي الله عنه قال من منكم مستنا فليستن بمن قد مات فإن الحي لا يأمن أو لا تؤمن عليه الفتنة فالذي تأسى بأسوة السابقين لابد أن يوصف باتباع يقول السلف عليه اتبعوا ولا تتبعوا فقد أجيب اتبعوا ولا تبتدعوا فقد أجيب وفي غير هذه الرواية فقد بين له فقد بين له الدين يسر الدين واضح من عند رسول الله صلى الله عليه وسلم فإذا نريد أن ندين فعلينا أن نتدين بما تدين به الرسول رأى ابن المبارك رجلا يصلي بعد صلاة الصبح بركعات فنهاه عبد الله بن المبارك فقال مش هذا الذي تفعل فقال الرجل أتنهاني عن الصلاة والصلاة كما بينه رسول الله صلى الله عليه وسلم خير موضوع قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خير موضوع الصلاة خير موضوع أتنهاني عن الصلاة قال ما نهيتك عن الصلاة لكن نهيتك عن تركك لاتباع سنة محمد صلى الله عليه وسلم فإذا ترى الناس اليوم يقولون لا تستدعوا لا تحتفلوا بمولد النبي يقولون تنهانا عن حب الرسول فنقول بلا أدنى مراء نحن لا لن ننهاكم عن حب الرسول فحب الرسول مطلوب من عند الناس جميعا لكن ننهاكم أن تبتدعوا في هذا الدين ما ليس منه اتبعوا ولا تتبعوا خطر الرجيم اتبعوا خطر وأنا أرى أن جلفائي هذه الليلة معظمهم يفهمون العربية نمشي في هذه الحلقة بالعربية صح ولا لا؟ الحمد لله أرجو أن يكون الذين في الدور الأول أو اللاتي في الدور الأول يفهمنا العربية تماما فلا يحتاج إلى شرح عبد الله سبحانه وتعالى يرفعني ويوافقنا نعم لأجل السامعين والمستمعين في الخارج نحول إلى لغتنا وإذا تريدون العربية بس فعندنا الدرس الخاص للذين يتعلمون أو متماهلين في اللغة العربية كل السبت بين المغرب والعشاء في دروس الحلقة أصول الفقه أما هذه الحلقة يجلس فيها يجلس فيها الماهرين وغير الماهرين لذلك أنا آه، أرجع إلى ما قلنا فيه عبد الله سبحانه وتعالى أن يوفقني وإياك وقد مضى الله بين الضرورات والمعنى lè ta sọ síwájú torí àti wọn lọ wà ìtó dá fún sí pé wọ́n wọ́n ti ṣe oṣù lọ́la lọ́wọ́ ọ̀wọ́ àyè bí ẹ bá gbọ́lá bá wáyé tó bá ń ka síra yọ fún ẹ̀ wọ̀n lù bí ẹ bá gbọ́lá bá tó bá ń ka kọ̀ọ̀rá ní ẹ̀ wọ̀n lù torí pé ọwà máa bí rẹ̀ pàápàá wọn tọ́lọ́ ń bá ṣe rọrùn láti gbọ́ àwọn àtàkèyí àtàbí báwo làwọn lábá ti sọ̀rọ̀ ọmọ kankan tó bá ti lọ lórí ẹ̀ tó bá ń padà yóò lè mọ iye rẹ̀ kìí ṣe pé nítorí ẹ̀ ọlọ́pàá kìí ṣe pé ní tí wọ́n ń tọ́ lọ́wọ́ fún náà nígbà àwọn kèbèrè ìgbé ẹ̀kọ́ gbọ́ yìí ṣùgbọ́n kò ní rí àwọn àjá ìtọ́wà ní ọkọ̀ ààrẹ tọ́lọ̀ ọ̀pọ̀ta nínú àǹfààní ọkọ̀ ààrẹ tí ò sí ìsí àwọn èèyàn kọ́ lárúbáwá tí èèyàn mọ̀ gbádùn mọ́ ti kọ́ ṣùgbọ́n Kùránì nínú àjá ìbà àwọn àríṣí màtígbé lára ní pé ọ̀rọ̀ ẹyọ kan bẹ bá ń tú gbọ́pọ̀lọ yín bá ti mọ́ ilẹ̀ ìtumọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó bí tọ́ ọ̀rẹ́ ìtàlẹ́bì bá tú nínú ọ̀rọ̀ ẹyọ kan àgọ́rọ̀dù bàlàmíyà tó wà ń ọlọ́run ọmọ òlu àwọn àyà tí ó pọ̀ kò lo owó mẹ́mọ́ àyà kan káwa máa wo láì mẹ́ta mẹ́rin márùn rárá torí pé ibi tí ẹ̀fẹ́ fẹ́ fi lárúbáwá àyà èèyàn máa fi hàn pé lárúbáwá lélẹ̀ ṣẹ̀rí sẹ́ńtẹ́ǹsì tó bá ti bù yẹ́dá pẹ̀lú mo fẹ́ parí ọ̀rọ̀ mi ní pẹ̀lú mọ́gbẹ̀lẹ̀ ìwàdí alifa sàtẹ́yìn libasa ẹ̀ẹ́wájá ẹ̀hẹ́n ọjà ìrìnlẹ̀ libasa ọjà ìrìnlẹ̀ náà subasa ẹ̀hẹ́n uh-huh. mo fẹ́ parí gbogbo ọ̀rọ̀ mi lọ tí bá ti lọ mú sẹ́ńtẹ́ǹ tó kù ẹ̀ nílé ti ẹ̀jọ́ ẹ̀ jẹ́bí àpèjúwe nítorí mo fẹ́ parí sí tẹ̀wé mo wá gbé e láti ìzátàdà ìyá tó máa lọ parí ẹ̀ ní dìtì understand pé ìdí mo fẹ́ lónìí ṣùgbọ́n ọba mú alàmẹ́jà alẹ́ àrùbọ̀ ní ààrẹ ọjíbára ọ̀kọ̀lọ̀kọ̀lọ́kún tọ́lọ̀ bá fẹ́ mú lọ́nà mí ó lè ní gbogbo ẹwà parí lọ́dí rọ̀ آية يعرضوا ويقولوا سحر مستمر أها وكذبوا واتبعوا أهواء وكل أمر مستقر را را را را طالما الجنب دال في ذلك ما الله أمره ويقولوا أبو فعلوا kí wọ́n máa ka áyà kan lọ kó máa kọ́ ẹlú jí ọ̀rọ̀ parí sí rọ́ náà ni ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ والقرآن المجيد أها بل عجبوا أن جاءهم فقالوا فقال الكافرون هذا أي أئذا متنا وكنا ترابا ودعي وتعظما أئذا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا gbogbo àwọn nǹkan tí wọ́n lè tó bá ti jẹ́ pọ́npọ́nlá yóò lè jẹ́ àwọn róòmù tí àrẹ̀kì ní àwọn róòmù pẹ̀lúwọ̀ àwọn róòmù ní ẹ̀kọ́. bákan náà tọ́lọ̀ bá fẹ́ mú pẹ́kù gbogbo ẹ̀ kọ́ máa parí sí lóun tàbí ọmọ lẹ́yìn ọmọ bárakàwà nínú nǹkan tí ó fi dé bàbá aláwọ̀ wá láti tó ibi pé alìsí la ni nìkan wọ́n gbogbo ẹ̀rọ ọ̀dá ẹ̀mí náà bẹ̀rọ lọ́wọ́ wọn gbé orúkọ ṣe ní rahmanu yamama oní musailama tó kẹta lọ bá ní èmì náà bẹ́ẹ̀ lọ èmì náà bẹ́ẹ̀ rọ kùrán lórí lórí alfil wọ́n máa dúró ọjọ́ malfil lahu وخلطون واحد طويل وأذنان طويلان واضحان واضحان عوان كذين ودي قولي قاع ولا بيور ولا روال ولي بيزين فانا معني وما أدراك ما هي نار حامية أي حوصة قالي بنا بيبوتي النار وما أدراك ما الزين لك أذن واحد أو أذن واحد طويل كفينا فريق الله ما يبقى له أها أذن واحد طويل شيء له فريق الله àwọn àbáni nínú mọ́tí káwọn náà lẹ́jìn àmọ̀ pé òjò torí pé tí ẹ̀ bá ti ń sọ ní téèyàn bá ń rí wọ̀nyí sọ wà máa tọ̀rọ̀ kan ọ̀rọ̀ àbẹ̀tọ̀ lè rí orí ìtẹ́ ọ̀bá máa yẹ ma ẹlọ́wọ́ kùránì látọ̀kẹ̀ délẹ̀ ibi tẹ́lá tí ó tọ́lọ̀ máa ti ló wà máa àjọrọ̀ ọ̀tà ìtẹ́ ní òrí lọ́yẹ̀ mọ́ wa ọmọ àjọrọ̀ ọ̀tà máa ti jì ọmọ àjọrọ̀ ọ̀tà máa yọ ohun jì ọmọ àjọrọ̀ ọ̀tà máa الله أكبر إن كتاب الأمر الفعلي وما أدراك أن ندور إن انتو يوري قال تعالوا جل ليلة القدر وما أدراك ما ليلة ọjọ́ tí lè وما أدراك ما هي أنا hìyà ààrẹ iná ìyàtàwọn kèbèrè وما jẹ wọ̀má àdúrọ́kà حامية iná gbogbo ẹ̀sẹ̀ wákàtí ẹ̀bá ti rí ṣùgbọ́sára wá ní albay wà máa rọ́gá malbay láwọ́bà wábàtù isnan wà ṣùgbà arba ẹ̀gbà ẹ̀hàmà tẹ́lẹ̀ kó lè rílé kọ́ lè tèbí ní o ó ní ṣùgbà kó jẹ́ mẹ́jọ ẹ̀tàmáàlì tó lè ní ọ pé ìẹ̀jẹ́ àzùn kùrán níjọ́ tíyàn kan bá dé tó bá lóun fẹ́ tako Kùránì ní ìjáàzù bí òtù hàn ìjáàzù Kùránì tíyàn kan wá ní pé kò ti wá sọ́dí òṣùgbò Kùránì ní náà fi fọ́ọ̀mù Kùránì á ní fọ́ọ̀mù òye yìí sọ́nà ṣe ń challenge àwọn ìtẹ́ bá tó bẹ̀rẹ̀ fún kí náà wà ẹ̀mẹ́ta lọ́nà sọ ilé ìgbọ́n tó mú àjíṣà ló wà ní kámọ́dé mẹ́rin ọ̀rẹ́ fọ́nù bí aṣìlú tó wà rí mílì yìí mọ́tàrọ̀ yà ayẹ́tì sọ́rọ̀ bí a ní ayẹ́tì sọ́rọ̀ ayẹ́tì sọ́rọ̀ sọ́rọ̀ hood stand ọlọ́ni ọya ẹmú ayà mẹ́wàá mẹ́wàá àtúrà mélòó sọ́rọ̀ mẹ́wàá mọ́tàrọ̀ yà àti fọ́ọ̀mù kẹ́ẹ̀ bá tó lágbára wà ẹ̀kún tó fi رأيتي مما نزلنا على عبدنا بأسه ألا يمر سورة التوى جو سورة أخا قلت يكون كهني أجد باتعلم يقومون أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر أها فصل لربك وانحر إن شانئك ولا نجد الله سورة صرعين aftaru àwọn ẹ̀rọ ọba aftaru àtò aftaru ni wọ́n àlẹ́bí wọ́n lò lẹ́yìn náà ó lọ́mọkùnrin ọ̀lẹ́ni tí ó gbòòrò ẹ̀. àwọn kan wà lọ pé torí èpè tá a ṣe fún wọn àti ìjìyà tó máa jẹ́ nù tààrí lájẹ́rẹ́ tí wọ́n rà ní wọ́n dárúkọ àbújá àwòlára ààrẹ ọmọ wọn mọ́ ṣùgbọ́n Muhammad sallallahu wa sallam ó tó lára bí fàárí ìgbé àwọn kìbìrì gan mọ̀ pé ilé ìdára ọ̀rọ̀ ṣáájú ni pé ìtìbá àlọ́wọ́ المنصعود رضي الله عنه ولمن كان منكم مستنى ẹni jọ́ bá ṣe ẹ̀sìn tó fẹ́ pọ́ bí i wọ́n pọ́ bí i ìtàzùta wọ́n pọ́ bí iṣẹ́ kù pẹ̀lú ẹ̀sẹ̀ níbi manfàdínà ẹni tó ti kú ẹni iwájú àwọn sàhábà ànábì sọ́lọ́wọ́ àìsọ́lọ́ àwọn fàábà àwọn sọ́lá fún wa ní ọkọ̀ bí. fẹ̀yìn náà àyà torí pé sí gbélé ayé láàbù mọ́nà alẹ́ ìwọ̀n ti nà. èèyàn ò lè fọkàn balẹ̀ lórí wọn pé bìtì náà lè bá wọn. tọ́gbọ́n wá ròyìn yẹn pé ẹ̀rẹ́ mi o àwọn ẹni wájú ni mò ń tẹ̀lé kódà kí ẹ̀rọ pàgbẹ́ máa rẹ̀ ó tó yàn bá rẹ̀ torí bọ́lọ̀ ń so ìmọ̀nàmọ́ ìmọ̀ àtẹ̀ láwọn ẹ̀rọ wájú ìfúnfà tá a ṣe lè máa pera wa ní sàlàbí ọlọ́dẹ aṣọ abẹ́rẹ́ mi. Abáwọ̀ Abdullahi Nàmbà ìjọ kan rí èèyàn tó ń kírun lẹ́yìn tó mọ̀. Ọwọ́ kíráka bíi kí ẹ̀mọ kíráka mẹ́jọ. Lẹ́yìn tó mọ̀, Abdullahi Nàmbà rẹ̀ jọ wá ní ẹ̀ أواني يا هذا أتنهاني عن الصلاة والصلاة خير موضوع النبي صلى الله عليه وآله وسلم والله يروني تدى بتهل شيئي ولذكر الله أكبر لو كانوا يعني كانت يولو أولوني تبدي والصلاة خير موضوع أواني إيه ونسير بفتي الله وليونا وليسوا الله وليونا

ṣùgbọ́n àwọn eléyìí tó ń kí ọlọ́wà nígbà kí ló dé òfin sọ pàdé ní sọlá lọ́sọ̀lá fáàdà rẹ̀ sá ọ̀sọ̀ pé kí ni ó àtọ́lá bá máa ní man ra'a aw man 'amila aw man ra'a fi man 'amila bid'atan yaraha hasana faqad iftara 'ala Allah kadhiba ẹni tó bá dá àdádá lẹ̀ kan ló pé àdádá yẹn dá ilé ìdá dá ṣe

Wọ́n kó mọ́sálà kan fẹ́. Fẹ́ẹ́ bí lóòótọ́ ìfẹ́ kọ́fí àtẹ́bí ìfẹ́ kọ́fí صلى الله على النبي ورضي الله عن الصحابة أجمعين إن èmi ò ní máa kà fún in tó dáná kí máa rò pé rí ní ẹ̀yìn tẹ́ jẹ́ jẹ̀máà kí máa bèèrè pé kí ẹ dárúkọ sọ̀hábà táàtì gọ́mọ̀mọ̀. kò ní ìdí adé sàrọ̀ wa àìmọ́mọ̀ sọ̀hábà minimum táàtì òjúwèé rẹ̀ kò fẹ́ kọ́bẹ̀ àwọn sọ̀hábà ìgbòho. bí yóò bá mú orúkọ bàbá àtọmọ lọ ó sì mọ́mọ̀ sọ̀hábà táàtì ṣùgbọ́n gáàtẹ̀ ní kí èdúró ìdílára ní gbogbo wọn wọ́n lè ní máa dá ṣùgbọ́n ìyàn gbọ́dọ̀ mọ̀ wọ́n ti tọba kọ́ọ̀tì lọ́kùnrin lóbìnrin ìjọ tí ẹ bá ti rí kó fẹ́ sọ èyí ìmọ̀ ẹ̀ mọ̀ òun wà ní orúkọ ọkọ̀ وهو الجنة فسمعت فشحة نبو من قرعة قرعة بالحاء صوتي مواظب أمتك أبوك فالتفيت كما في عبارتي واوي فإذا هي بأم سليم فإنها في الجنة أنا بني مواوي وبدي أم سليم torí bí ó mùsùlùmí ti wà ẹni tó wọ́n fẹ́ mọ́ mùsùlùmí yóò mọ̀ wájú tí ó mùsùlùmí ṣe tó ló tó sáájú ẹni tó bá wọ́n tó ókè orúkọ mùsùlùmí mìíràn mọ̀ ìbá bí túnmọ̀lá mọ̀ bẹ́ẹ̀ ma tí ó ṣe mazáyà ti ẹ̀rí kìí ṣe gẹ́gẹ́ nínú mazáyà mùsùlùmí ó ní pé ó fi ààrẹ ó fi pèyàn wọ́n rẹ̀sì ọdíọ́lá ọmọ ẹ̀fẹ́ lóbìnrin ọmọ ogbé èmi náà tí èmi lóò ìfẹ́ tí ọ̀tẹ̀lẹ̀ lásìkò ní ìsì àsòdáwà tẹ́lẹ̀ a lè pé kí mùsùlùmí lóbìnrin má tẹ̀lẹ̀ ẹni tí ó bá tún sọ ẹnu níbi ẹ̀sìn ẹ náà sí ní dáyẹ̀ náà kódà wá pàtó mára nígbà tí pé ìwọ obìnrin ni mo fẹ́ fẹ́ ọ wọ́n tún lẹ́nu pé kìí ṣe ìwọ náà máa ń rọ́ọ̀dù gbogbo ṣùgbọ́n lákì nẹni mọ́rọ́ àtọ̀ mùsùlùmá mùsùlùmí lè ní ìwọ ti rékè mẹ́rin ìwọ kò jọra wọn mùsùlùmí èfẹ́ kìí rọ́bì ọmọ wa àbútọ́ náà bá ní àwọn gẹ́rẹ̀ bá lè gẹ̀ẹ́ ọmọ sílẹ̀ yàtọ̀ sí ìyẹn tí kò sí ní ìdí ní wọ́n lọ́wọ́ ti tẹ̀yìn òkìlómítì جعل مهرها دين زوجها إن جواب أنها رجبك واجب سمي مثل الضوء فأسلم رجل وقفات في آيات المسلمين طويلة جدا وكثيرة يا إيه ما بفضي أيه مبين سر أبا يوبرنا الأمه أبا تنصدي عائشة تنصدي زينب تنصدي حفصة تنصدي سودة تنصدي خديجة ẹ̀tọ́ ta àdà ẹlọ́wọ́ ta ní jẹ́ Rumaisan bintu Malha Rumaisan bintu Malha Ummu Sulaym Ummu Anas wọ́n ni jẹ́rí àtún ṣùjá jẹ́rí àtún jẹ́rí à ẹni tó lágbára tọ́mọ́nà pé jùrù agbára tọ́kọ̀ ní ṣùjá ọ̀tọ̀ ẹni tó ní agbára kí èèyàn tó wá jẹ́ ṣùdá ẹlòmí wà nínú èèyàn nínú àwọn èèyàn alágbára ṣùgbójú ó dìgbà tí ìjà bá tẹlẹ̀ gẹ́gẹ́ mọ̀ lálágbára tó bá rí ẹ̀lọ́ ọ̀kẹ́mọ́ yóò wọ́n bẹ̀rù ṣùgbọ́n tí ìjà bá wá tẹlẹ̀ ó máa wí ìyẹn tó bá jà ṣùgbọ́n kì í fẹ́ wàhálà ṣùgbọ́n ó mùsùlẹ̀ yìí bó ti jóbìnrin jẹ̀rí á tí wọ́n gbẹ́gẹ́ jìí akiri alágbára kóbìnrin tí wọ́n ní tọ́pẹ́yà àkàrù jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí kọ́lá fẹ́ sọ bọ́rọ̀ débẹ̀ ni mo fi sọ pé ẹni tí ẹ̀wà bẹ́ jọ èyàn mọ́ kọ́ tí ẹni tí ẹ̀wà bẹ́ ah, jọ èyàn mọ́ mọ́ ni abẹ́jọ fàhábọ́wò lè fọ̀fà kankan lọ ẹni tí ẹ̀wà bẹ́ jọ ọ̀dà Abubakar radiyallahu anhu tọ́bọ̀rọ̀ pé oríire ní kí ẹ jẹ́ ní tí ń tẹ̀lé àwọn ẹni wájú lórí rẹ̀ wá kò sí báàbù kan nínú báàbù ẹ̀sìn tí àwọn bá kiri jọ gbàwájú bẹ̀ òun sì kí kù kéde láàárọ̀ kùtùkùtù kùtùkùtù àdábì kọjú táwọn fahama oníta ló ń bá wẹ̀ nínú yín àbákiri náà ta ló ti lọ kí aláàárẹ̀ àbákiri náà ta ló ti yọ sọ́dọ́kọ̀ abúbákiri náwọ́ sọ́dọ́kù súnmọ̀ ta ló ti tẹ̀lé jàdáńsà abúbákiri náwọ́ òkúlù ààbì kùbẹ́rì ọ̀kọ́gbà sọ́dá súnmọ̀ sẹ́yìn pé ní ẹ̀má fẹ́ kọ́pì yẹn gbà ní ìyẹn ó ṣe dàbí abúbákiri náà mọ̀ lé ayé ṣùgbọ́n ní tí ò bá ti màtà abúbákiri kò ní òbí sẹ́yìn Abdullahi bin èyí tí mo dárúkọ fún alẹ́ àwọn sọ́dí wọn ni ọ ah, ìwé náà lè tàbí ọba bí ìbá tẹ̀ sí sọ ọba ọlọ́sìn bá ara kan káàna ìlànà ẹ̀kùnrú na kò sí báàbù kan nínú fíkì ẹ̀sìn tá ń ṣe agbẹ́gbẹ́ lè àbẹ̀lẹ́gbọ̀n bára kìí ẹ̀ lè aṣíwájú ìbẹ̀rẹ̀ inú ìnáwó tó mọ̀ náà ni pé tó bá rí àkà tó jẹ́ fọ́lábá ilẹ̀ yóò fi fà lè tàbá tó wọ́n sọ pé kéèyàn mọ ìmọ̀ ẹ̀sìn aṣíwájú ni kò tí yé wọn àfáà làbùláì dùnúlà ọlọ́run ti dé ìtìmọ̀ wọn mọ̀ sáà Abdullahi kò tún wáyé mú lẹ́bù kékeré ní jihad bá àtàrà jíjí ma bí mo méjì reference lọ́rọ̀ mo ní rí bá àwọn abẹ́ tí wọ́n máa ń kọ́ onímọ̀ ìmá náwó nínú onínáwó yàtọ̀ sí ìmá kí ìmá rẹ̀ sẹ́kù lè nínáwó ẹ̀dá àtúnṣẹ́kù nínú tàbí ìsọ̀rọ̀ àbúrẹ́nu bá fún wọn lé ìgbọ́pọ̀ inú ṣe díẹ̀ pé nínú lábọ́ àtọ́lá ìkan bá sí ó ní níbọ̀ kan ọjọ́ jíù jíù yìí àbúrá ìbá ìkan bá jáde yára nǹkan lọ ohun àtàwọn ọmọ ẹ̀ àti lójú ọ̀nà ìṣẹ̀gá jíù yìí tọ́bá ní ìbùkátà yọ́dọ́dọ́ àbúrá ìbá yóò ṣe dáadáa ọwọ́ àtijọ́ kan wá òkú bàbá yìí náà kì í sí ẹ̀ kí ń sàǹfààní fún ara rẹ̀ yóò sì máa sàǹfààní gbogbo àgbogbo ilé fẹ́ kó wàhálà rẹ̀ bá mú bàbá lọ lè bá ọwọ́ ní jù yìí ní ìbùkátà náà wà á bẹ̀rẹ̀ ọba àbúlá ìrùfà torí pé tẹ̀yẹ̀ bá lè dọ́dọ̀ ẹni tó jẹ́ sàkí ẹni tọ́lọ̀ ọba ṣe rọrùn kókó jẹ́ ìdí máa ṣé bá ní irú ẹni bẹ́ẹ̀ tí ẹ bá gbé bùkátà lọ́dọ̀ ẹ̀ yóò gbé sọ́rùn bí gbé bùkátà ní ẹ̀. báwọn èèyàn méjì rí ní ọlọ́mọta sàárọ̀ àwọn náà láwọn bá fi jíò yọ ọjọ́ ọmọ òjò ọmọ kankan ọwá lọ lè báwọn èèyàn fún fẹ́ sálé ò fẹ́ kú òní bíbà láti gbó bùkátà ṣùgbọ́n lé tó ń fẹ́ sàyí ká lé ilé ìwọ́ ti 50 òun fẹ́ ta ilé ní 100 million àyàwó ní kí ló dé ó ní pé mo fẹ́ ta ilé mo sì fẹ́ ta alábàgbé dáadáa mo fẹ́ ta ilé mo sì fẹ́ ta alábàgbé dáadáa wọ́n ní à ta ni ọ̀rẹ́ ní Abdullahi fún ọ̀bára torí pé ní kọ́ bá gbé àǹfààní tí ó rí kò ní mọ́ bẹ́ẹ̀ ní kò ní jẹ́ kò ní jẹ́ kékeré àǹfààní ìlànà ẹlòmíì ládùúgbò díẹ̀ torí pé wọ́n nìkan lọ ń ṣẹ́sìn lójú ti ẹ gbogbo àwọn yóò wọ́n ti wò pé tọ́ àwọn wọlé náà ní ọ̀n fi wá déédéé wó pé ẹjá náà lè wọ́n lùdẹ́ náà bàbá ìdí wa tí èèyàn kan bá ti wà tó bá sọ pé kò sí èèyàn kankan tó jẹ́ mùsùlùmí àwọn àkídà àwọn àwárí àwọn àwárí jìdá àwọn àwárí àwọn ni wọ́n mọ́ ń bílì tó kò sí ìpínlẹ̀ ayá rẹ̀ àwọn náà wọ́n kó ní ẹ̀bá ilé ní mistake díẹ̀ kò lè sẹ́kù Islam kò sẹ́kù rárẹ̀ ọ̀rọ̀ yìí wá dọ́dọ̀ Abdullahi bin Mubarak ìgbé Jew is survive Abdullahi bin Mubarak wá ní ẹ̀bá ń pè nígbà tí ó dọ́dọ̀ Abdullahi bin Mubarak a ní mo tó sọ báyìí bẹ́ẹ̀ kí ló dé mo ní ìbò káàkiri Abdullahi bin Mubarak wá fún ní equivalent 100 million ní lọ́gbọ́ káṣàpéjúwe ní o lọ́gbọ́ bùkátà ilé ló ti ń gbé yẹn mọ́ bíbẹ̀ lọ èmi mọ́ jàǹfààní rẹ̀ wo bọ́lọ̀ jàǹfààní ní jí wọn ọ̀bá lè owó ní ọ̀hákẹ́dà àìlẹ́mọ̀kùn dínúkú ṣẹ́bẹ́sì ti kọ́ ilé lẹ́yìn Abdullahi bin Mubarak ní قل أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله ẹni tí èèyàn bá fẹ́ jọ èèyàn máa ń kàǹpa ẹ̀ ọmọ lẹ́yìn sáńsọ rẹ̀ mo ní ìjẹ̀rí àtúnṣújà nígbà tí ànábì wọ olóògbé olóògbé mú ọmọ rẹ̀ ànábì tó máa ń sọ rẹ̀ ìgbà náàbí gbogbo èèyàn ní wẹ́kọ̀ọ̀mù rẹ pẹ̀lú dáadé ní oníjẹ́mi ọdún wẹ́kọ̀ọ̀mù rẹ ọmọ mi ìjọ mọ̀ sí ọ́ ó mọ̀ ṣe bọ́ rẹ̀ pẹ̀lú mẹ́wàá a bá ń sọ̀rọ̀ báàbù pé ta bá lọ léèyàn lọ jẹun ipé kéèyàn tí òun kọ tàdó àwọn abẹ àdíìsì ó mùsùlẹ́yìn òun làákà ó wà ní gbogbo ọjọ́ wà ní mùsùlùmí ẹ bá délé ìrẹ́gbẹ́ wá jẹun lé òun ló nídìí pé ta ní ló pé anẹ́bì ipé wá sí òun lè wá ní ẹgbà wá ní ìyá ìyá àti ẹ̀sẹ̀ torí pé anẹ́sì tó máa ní ìyá méjì ló ní ó ní ìyá rẹ̀ ó ni ó ní ìyá rẹ̀ rìwáyà méjì ṣùgbọ́n ẹyọ ọ̀kan nínú ẹ̀ nẹ́ni kí kúkú sílé gbogbo àti anẹ́bì kí wọn náwá ní jọ ẹ̀dá kí wọn táwọn afọ́ọ̀bá sọ̀rọ̀ sáfù àbí ìdí anẹ́sì nípa tó kù sílé kú sílé olújá tó ní bá olújá mọ́ ni فقمت أنا وغلام مع يعني خلف النبي وصلت العجوز وراءي èmi àti ọmọ kékeré kan gùláàmù máì àwa ń sòtẹ́yìn àtẹ́sù ìyá wa lóbìnrin yẹn wa ń sòtẹ́yìn wa kò sí gbọ́fà àyàbìjọ́ sáà ní mìíràn ẹ̀kọ́ ìṣàyẹ̀ òtọ́jìlá fi ń kí òkùn ولا غيرهم من أموالهم صدقة تطهرهم بها وتزكيهم تطهرهم وتزكيهم بها وصل عليهم على الجرم ṣùgbọ́n bàtí wọ́n tó sáàbù ìgbọ́n ní mùsùlùmí wa tàbára wọn kan lé ní pé amẹ́ríkà ni ó táwọn gba wá àyí sí wọn àtúnṣọ pé sáàbù ọkùnrin àtóbìnrin ẹjọ́ tó papọ̀ àánú wọn ti tapọ̀ àti ìṣòwò rárá obìnrin ní bọ́jẹ̀ máa mù ìlú ọ̀la ẹ̀wà àyẹ̀ ọgbà wà yìí lọ́dọ̀ lọ́dọ̀ dáadì tí mú ti sọ fún dáàmà bó ti ẹ̀jẹ́ pé tí ẹ̀ bá wáyàn lọlé ẹni tó jẹ́ ẹni tó wà nílùú lè jẹ̀má àyà ní ìlà rí wàlàyà ó mẹ́nà rọ́jùlù rọ́jùlà bí sọ̀tọ́ ní ìlà rí ẹni tó bá jẹ́ ìmáàmù àdúgbò kódà bó epo ọmọ kí ò rẹ ní sòdé ẹnìkaná àwọn fàhábà ẹni tó fi ìmọ́wólá ọlọ́mọdé àṣejọ́ rọrùn fún ara mọ́wólá lọ́dọ̀ àwọn lárúbáwá ó yóò túmọ̀ ìtumọ̀ tó pọ̀ mọ́wólá lè rí ní ọ̀gá ọ̀rẹ́ o lè mí ní ọmọ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn èdè ní wọ́n wá pè ní mọ́wọ́lá ẹgbẹ́ mọ̀wá mọ́wọ́lá báṣìbà àwọn tó ń fún iyì rẹ̀ lẹ́wọ́ ó ti di fi túmọ̀ mẹ́rin wá ẹnìkan wà tó sàhábà ẹ̀ sí ìwé nígbà tí ẹni tó yọ owó olóko ẹrú yẹn wá fẹ́ ọ̀ tó fẹ́ yẹn ìwọlé jogún ẹ̀ ẹni náà bá dúrí òyìnbó kí ni ó òyìnbó jogún ẹ̀ ọwá òkà ìbò olùsù ìrẹ̀lẹ́rù olùsọ́lọ́wọ́lọ́rẹ̀ àṣòrún wá tó wá bọ́wájú ó yẹ bọ́wájú báyìí kan náà sọ àbá kan fàájẹ́ dáàlì lẹ́wọ̀ náà tọ́tọ́ rẹ̀ kan fàájẹ́ àwọn àti ọmọ ẹ̀yìn tó jẹ́ mo rántí nígbà tó ọ̀pá èyí tó ń súnmọ́ làákà ẹni pé ọ̀rọ̀ pẹ̀sán tí òun lórí tó ga lápá àtẹ ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ wájú báyìí rárá ẹni tó di lérelé ìwọ bó ṣe wọ̀ bó ṣe bó mùsùlùmí iná àwọn ìlú ọ̀gẹ́gẹ́ àwọn ọkọ̀ bá ti pa lórí ìfà olùgbé àti ìtọ́kọ̀ ní ìlú òṣèlú àbúkọ́lá ọjà ìjọba ilé wa náà yà ọ̀tọ̀ àti ilé ìjọba nípa ọ̀rọ̀ kí n ti so ọ̀rọ̀ ti fẹ́ ní ìyàwó jí mẹ́sì àdúgbò gbogbo ọjọ́ ṣùgbọ́n ìyàwó wa ìyá wa ẹ mọ̀ pé irú tí ó mùsùlùmí ṣe tó tó tó sí àbújá nàìjíríà náà ń ṣe rẹ̀. ó mùsùlùmí wọn bí ọmọ kan ọmọ ọmọ dáadáa ni ṣùgbọ́n gbà tí wọ́n jáde tó kí ọkọ jáde ó ọmọ ọkọ mọ ìyàwó náà mọ gbàtọ́kọ jáde ó tó dá lẹ́kọ́kọ́ tó dé ọmọ ti kú rọ́bí ọlọ́wọ́ àmì nígbà tó wọ́n kú rẹ̀ ó mùsùlẹ́mù wá prepare ọmọ ẹ̀ rẹ́dì fún sísìn bọ́kọ́ tí ń dé lọ́bá bèèrè pé ọmọ ìwọ mùsùlẹ́mù tí ó ti fún ara ṣe ìbárajẹ́ bí pé àwàlá ah, dé ẹlòmí ọkọ̀ ó ti mọ̀ láti rí ìdí àwàlá ah, ti tẹ́lẹ̀ ohun ọmọ dìbò kìníkà kìníkà ẹ̀wọ̀rọ̀ àwọn èdè ṣùgbọ́n àwọn ẹ̀yà wa táwà lókè àtàntàn gbọ́ wa tó dáwà wọ́n mọ̀ mọ̀ gbogbo dàbí ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti fi sọ̀rọ̀ ẹ̀ bó ti ń wọlé báyìí ó mú sùlẹ́yìn ti tán ara ṣe kọ́kọ́ tó béèrè ó ní ààrẹ ti balẹ̀ ju ṣe wà tẹ́lẹ̀ lọ èyí kí ó kó ti kí ní oró òtútọ́ ṣẹ́rọ ni ó mùsùlùmí rùpa láwọ̀lá ọ̀pá ààrẹ ti balẹ̀ jù kí ní lọ́wọ́ ó ti wà tẹ́lẹ̀ ààrẹ wà balẹ̀ jù bẹ́ẹ̀ kò tààrùlákà mọ́nà ọba ní àwọn àláyé rẹ̀ náà bá ti gídò ló sáàtẹ ọmọ pẹ́pọ́pọ́ sáà súnmọ́ gẹ́gẹ́ bí àbí láàárọ̀ tọ́gbọ́ wá ní ọmọ yẹn gọ́ mú sọ fún iná rẹ̀ pé ara ẹ̀ balẹ̀ ti tẹ́lẹ̀ lórí tí mo sọ fún pé ó ti kú lọ́kọ́ bá bínú àbútọ́ là fi bínú irú obìnrin wọlé lẹ́yìn lọ́bá nẹ́bí ẹlọ́ta jẹ́ irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi lálẹ́ ìdílé mi ò kan rú obìnrin kú báyìí ó kú báyìí obìnrin ọmọ kú kò tún lè lè sọ fún mi kò tún wá bá ṣóun kọ́ ló pọ̀ ọmọ yìí báyìí àbíkílẹ̀ yọ máa rò àríkẹ́ pé èyí ṣe wá fẹ́ràn tí bá ìdílé gbogbo ọmọ tún kú kò tún lè sọ ojú wa ń lọ́ọ̀ mi lọ sí bí á ṣùgbọ́n àwọn sàhábà rí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ wọ́n á wò pa nàbí lójú dájọ́ láàrin àbùtọ́ náà dájú lọ́gbọ́dọ̀ ànábì ọlá ànábì báyìí lọ sẹ́lẹ̀ ànábì in tó ṣẹlẹ̀ sí mi lélẹ́yìí ànábì ni kí wá ló ṣẹlẹ̀ ọwá ni àwọn súnmọ́ ara wọn lálẹ́ ànábì ni ẹ̀ súnmọ́ ara yín bára kàmá òbí ilé ìdájú kò bára kàmá mú rí ọlọ́run ó mà lùbáríkà lálẹ́ méjèèjì látara ọrùn sájọ sùn lálẹ́ yìí láti wó káwọn obìnrin wá gbọ́ ilé wọ́n máa yọ tẹ́kùkù kí ló ń pa ilé ìrìn Allahumma salli ala Muhammad wa sallam àwọn ọmọ kéékèèké bá wà fẹ́ yẹn mọ́ fún ọlẹ́kọ̀ọ́ iṣẹ́ làákà ẹ̀ ṣeré bá wọn gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ anábì ni fún tẹ́ ṣe yẹn barakallahu fi laylatikum ọlọ́run bá Allah yóò fi àlùbáríkà sálẹ̀ yìí méjèèjì Anas ibn Malik ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala fi blẹ́sà lẹ́yìn sílẹ̀ gbogbo naam wọ́n change it ọlọ́run blẹ́sì alẹ́yìn ìdílé pé tatara bẹ̀ wọ́n á bí ọmọ kan wọn kọ̀ nìkan ana yóò wà máa náwó sọ ọmọ nínú àwọn fuqaha al-Madina sábà ọmọ yìí wà nínú àwọn tí wọ́n pè pé àwọn afọ̀fà àmàdínà méjèèjì ọmọ tí wọ́n sọ ìtọ́jẹ́ tàbí ẹ̀ ọmọ ìbí ọmọ kan ọmọ tó wá bí ọmọ ẹ̀ wà jẹ́ ọmọ ọmọ ẹ̀ ọmọ yìí àdúrà tí a ṣe lọ́jọ́ tí wọ́n á pàdé lóògbé ó lọ́rọ̀ wọn àwọn àyàwó wa ṣe ń jẹ ọmọ wọn kú wọn gangan àwọn àní ọmọ ẹni ní kí ni o ẹni èyí ò sì kọ̀rẹ́ sí ọkọ mi ọkọ mi náà máa gbọ́ wọn mi pé wọ́n bìlí ọkọ lè fẹ́ àwọn mi ọkọ lè kú lè ṣùgbọ́n ọmọ ẹni òun máa bẹ pẹ̀lú kí ṣùgbọ́n túmọ̀ ní pé àkókọ́lá abẹ́rẹ́ ọmọ yìí kọ́lọ̀ tí wọ́n lè rálẹ̀ rẹ̀ alábi tọ́lọ̀ wà wà àríwá àríwá tẹ́lá ọ̀sàtọ́ àbúrò dáadáa ní lórí eléyìí àtàwọn nǹkan bí ní mùsùlùmí ṣe táwọn wá rí gbogbo àwọn nǹkan wá wẹ́yìn tó bá ju mùsùlùmí fa ìnàhà ní امرأة يعني فإن امرأة الجنة تلك أمسلم تلك الجنة يوصي ẹnjọba fẹ́ kọ́ ẹnjọba mọ́ kò dídí wọ́ọ̀sì ẹ̀rọ ẹni tí jẹ́ mùsùlùmí ó mùsùlùmí kọ́ ló ń bẹ̀ kí mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nǹkan rùmẹ̀gbọ́ bí túbọ̀ hà ṣùgbọ́n wúni ààrẹ ní mùsùlùmí àwọn àǹfààní ní ìmọ̀ ẹni tí bá káàkiri wájú ìtànwádìí kan wọ́n kọ́ àwọn àbá nígbé ní ọwọ́ abẹ́rẹ́ káàtà kí ẹgbẹ́ wọn gbé kúrú gàrí kí ẹ gbé kọ́lá kí ẹ gbé àìsíkà níbi ọgbà rẹ̀ yóò mọ̀ sọ sí fún ọ yóò mọ̀ sọ ẹni bẹ́ẹ̀ wọ́n fún eu ìpele ogun mọ̀kálẹ̀ ẹni tẹ́ abẹ́ kọ́ sí ẹni tí yóò mọ̀ ní ẹ̀wọ̀n kọ́ bí láwọn ọ̀la àbíkẹ́ ẹ̀ka tààrà ìlú lọ́wọ́ ẹ̀ka tààrà ní ìfọwọ́ bá rẹ̀ ẹ̀ka tààrà ọ̀fọ̀ ààbà nítorí ọ̀rọ̀ lè ọ́ ọgbọ́ta ló ti lọ ẹ̀ alẹ́ni gbogbo ẹni tí bíi dínà wá bá ní ó máa wo èmi àlẹ́ni torí pé ara ti wá ní ọ tó báyìí alábi ni sallallahu alaihi wa sallam ó ní dédé ìnira tí ó béèrè jìnnà lọ́lọ́ọ̀bá ń gbèrè ọwọ́ ní kí ló dé àwọn pẹ́pẹ́ sọ́ọ́bà ẹ̀ ló sọ̀rọ̀ ó ní lè ánàlága àjọrọ̀ kó wà nẹ́bí èmi ìdí gbalada àdẹ́bí ajẹ́ tẹ́gbẹ́ bá tó gba aládà kẹ̀kọ́ ọmọ aládà lórí gbogbo ẹni tó bá ṣe tó bí ẹ̀ bá wù bá tó wù sára fi ṣe yìí náà ti ṣe bí ọba tẹ̀ tó lè gbà sùn ẹni tí ọba kàtà àdájú òde ní kọ́ ọ sọ pé oríire ń gbóyà ká pé èmi ohun tẹ́lẹ̀ ṣùgbọ́n orí kú onígbóyà ká sọ pé ìwọ ohun tẹ́lẹ̀ ẹ̀ni wọn mo tẹ́lẹ̀ ẹ̀já sọ bẹ́ẹ̀ kò sí tó yàtọ̀ bẹ̀ ju báàlù àti dáàlù àyìn ló parí dídé tó yẹ ìyẹn wọ̀rọ̀ pé dára kí lọ́la kọ́kọ́ kí lọ́la kejì ọlọ́mọ ìṣòro àti òfẹ́lẹ̀ ẹni tó jẹ́ aládàáda lè mú ẹ ọ̀rọ̀ ọ̀dọ́lá tí mo bá òlàkóṣe ó lè mi ò وهذه حجة داحضة على كل مبتدع wọ́n á ah, ọ̀rọ̀ tí àbáwà bẹ́ẹ̀kọ̀ bá rẹ̀ jùlọ ìdí tó ní pàtó ní ẹ̀bá ti mú wẹ́yìn láti rọ́dù tí ò bá rí ẹ̀rí ti láti rọ́dù bíyà ó lọ́rọ̀ àbúlẹ́kọ̀ bá rẹ̀ jùlọ ẹbá bí i yẹn kéré tẹ́lẹ̀ ṣe mọ̀ lónìí yóò di kí ni o àjẹjà ẹ̀rí àwọn sọ pé àbọ̀ ọjà lórí ìfẹ́ àjẹjì ìtàbọ̀ ọjà lẹ́sìn pé ìfẹ́ tó oníṣẹ́ àjẹjì yẹn ìjẹ́bá àwọn sọ̀hábà nífẹ̀ẹ́ ìjẹ́bá náà ti tọ́bùká nífẹ̀ẹ́ tàbárí ẹ̀ka nídìí tó sọ pé rárá ní tó fẹ́ máa ṣe pé òun fẹ́ máa túbó oorun kó máa sùnmọ́ òun tàbí máa fi máa kírò àágbó pé òun yẹn kọ́là ń tapò bí ìjìkú tó ọ̀nà tó ń gbà ṣe ọlọ́pù ní tàbárí ẹ̀ka wọ́n gbogbo ọ̀tọ́ òun fẹ́ máa fi gbà wọ̀ àbáríyàn kan sì tó lọ́wọ́ ọ̀fẹ́ níyàwó àwọn ọ̀fẹ́ lọ́pọ̀ àbáríyàn kan gbogbo ah, ẹran tí ó wọ̀ pé orí pé tó bá ti jẹ ẹran kò ní láyé ṣàtàrà ara wọn kan lọ́wọ́ pé àtúgbò jíjẹ ẹran díkírò ní lọ tẹ́jà mẹ́wàá tó lọ jẹ̀mọ́ ìjìnà dá irú àwọn àṣìgbọ́ ìmọ̀ ń dín tí ẹ bá ti lu ẹ̀sìn wọn pọ̀ wà tí ò lo ẹ̀sìn bọ́lọ̀ ọmọ àmà àti ṣàlàyé bí yóò ti máa dàrú ọpọlọ ìjẹ́lẹ̀ owó wà látẹ̀jẹ̀lẹ̀ rọ́gbìdò máa اتبعوا ولا تبتدعوا فقد اتقوا إليه ọlọ́run ṣàlàyé ẹ̀sìn fún yóò ẹni tó wá lóun fẹ́ wẹ́sìn nígbà náà ẹ̀sìn ẹ̀dọ̀wẹ́rẹ̀ ọ̀rọ̀ ṣáájú yìí ṣe ní lákiri lórí tàbí tẹ̀sí kílẹ̀ tí wa ẹ̀sìn wa ní gbé tálàbí ṣe nígbàtà bá ti ní pé àárọ̀ ọpọlọ àwọn èèyàn kan bóyá nífẹ́ bóyá mọ́ni bóyá ipò ní o lábẹ́wà ṣe wàhálà ní òní bá al-Barbahari ni wọ́n ń ṣàrà ẹ̀gbọ́n àlọ́ níjẹ ẹ̀jọ́ la parí lẹ́yìn ọ̀sẹ̀ bí mẹ́ta sí mẹ́ta láti bẹ̀rẹ̀ ránṣẹ́ báà lẹ́mi masala ní ilẹ̀ tó so mẹ́rin ó ní alìmánu fi sirọ́ alẹ́ jahannu قال المؤلف رحمة الله عليه والإيمان بالصراط على جهنم يأخذ الصراط من شاء الله ويجوز من شاء الله ويسقط في جهنم من شاء الله ولهم أنوار على قدر إيمانهم بابي أنصر نقى الصراط كي وفني الصراط أفاوى المؤلف البهاري وني الإيمان بالصراط على جهنم nínú tí a gbọ́dọ̀ gbàgbọ́ orí pé àṣírọ́ gbogbo ẹ̀ àrínú àwọn àka nínú àwọn tí wọ́n ti sọ̀rọ̀ sọ́yẹ́ pé kò sí ti jẹ́ òṣèrọ́ pé kò sí ti jẹ́ bẹ̀ ìmọ̀ ìjẹ́nà àwọn ìmọ̀ ìnà kí ni ó tún wá ní òṣèrẹ́ gba orí ìṣèrọ́ ti kọjá ẹ̀tọ́ tí mọ̀ fóun lọ sínú náà kí ló gbẹ́bẹ̀ ìsìnrán ti ṣe níwàtẹ́ pé iná lẹ́nu ọ̀nà tí ẹ̀ àwọn ilé àkìlà yíò náà tó tí wọ́n bọ́ alẹ́dínà yóò pàtí mú nẹ̀ àkìlà àjá fẹ́yìn tẹ́ wà lórí wa pé alhisab wilmizan hapu hisab ni ìṣirò mizan ni taqdir àtìsọ̀rẹ̀ fún wa ìsáàbò láti lè jùlọ pé o ma kí ni o lẹ́bùn tó ṣe o láti ma ọ̀rọ̀ ṣọba àtàkọ́njẹ́ ẹjọ́ pé àkàn wà dáadáa wọn àtàkùn mú ṣe àkàn wà burú mú jù dáadáa kọlọ́mọ́ta sàmì mi àti ẹ dáadáa ẹnìjọ́ wà jẹ́ náà yóò pọ̀ jù jẹ́ yóò pọ̀ jù àbúrú ṣùgbẹ́rọ mi rẹ̀ àkúrú mi tó ti ọlọ́ọ̀fẹ́ kú sí ìdí ẹgbẹ́ lọ́jẹ́ pé ọ̀rọ̀ fẹ́rọ̀ èyí tó fẹ́sẹ̀ múlẹ̀ jù náà àwọn àfáàdé pé kìí ṣe ogun ìlú ọgbà fẹ́rọ̀ tó kọjá tó ṣùgbọ́n ọ̀nà yìí kìí ṣojú ọ̀nà mọ̀tájà ojú ọ̀nà tá a mọ̀ délé ojú ọ̀nà tí ò sí rẹ̀ bẹ́ẹ̀ bá sì mọ̀ ọ́ tíra ìwó tíra ẹ̀ lé ayé àwọn kan náà fẹ́ mọ practice ìlú lọ́sùn kalẹ̀ àti boy scout àti máa ń dín lẹ́làwọ̀ ẹ̀ náà Ìbẹ̀rù gan yóò ti pààyàn. In tó lágbára nípa sọ̀rọ̀ọ̀sù ni pé kìí ṣojú ọ̀nà tó ní ibì kan kò sì sẹ́ni tí ó máa sọ pé tó bá ti ṣubú àmọ́. Ẹ̀kejì ni pé pẹ̀lú ìròyìn ẹ̀ alẹ́nisọ́mọ́mọ́ àrẹ ọ̀sẹ̀lẹ̀ ó ní kìí ṣe nìkan àhẹ́sù mínísíkì ó tún mú ju ọ̀bẹ lọ gbogbo okùn yẹn ṣẹ́fẹ́ yóò tún wọ́n bùn sẹ́sẹ̀ ìjọbulẹ̀ kìyàmà ọ̀fàṣàrúnà ọ̀fàátán ọ̀rọ̀ wọ́n jí wọ́n gbé ogbó wá jíde ihò bákanáà kò sẹ́jọ́ wàhálà àjọ yẹn ó lè ọ wà tún ní ẹkọjá jísù jísù gẹ́gẹ́ bí kí ni ó kọ́ńtọ̀rọ̀ kọ́ńtọ̀rọ̀ gẹ́gẹ́ bí kí ni ó bíríjì ìdágbè ní sẹ̀wọ́pọ̀ kò sẹ́ni tí ó wà jẹ́nà agbóbà lọ́kọjá òun ló ti pín àmọ́ ipò gan ní ọjà àtàwọn pé àkìyà mọ̀ kí تحت السبع تحت الارض السبع ان اب اليك جنب والجنه فوق سبع سماوات شهدت بان الله شهدت بان وعد الله حق أه. شهدت بان وعد الله حق وان النار

وأن العرش فوق الماء طاف وأن العرش فوق الماء وفوق العرش رب رب العالمين وفوق العرش رب العالمين فوعد الله حقه وأن النار مسوى الكافرين النار مسوى الكافرين وأن الأرج فوق الماء غافل عرش رب العالمين وفوق العرش رب العالمين وفوق العرش رب العالمين شهدت بأن وعد الله حق يعلمون وأعد النار مثوى الكافرين وأعد النار مثوى الكافرين وأن العرش فوق الماء وفوق العرش رب العالمين Iná òótọ́ ni, ṣùgbọ́n fi jí ìlọ́wà, wọ̀n máa àdúrọ́ká abẹ́ ilẹ̀ kéèkéé. Àlègbọ́ inú ìrìnlẹ̀. Bákanáà, Amman Janna, anábi ni, wà áàrùsùn Rahman, ara ṣe ọlọ́ọ̀bá Rahman, fọ́ọ̀kọ́ ààlẹ́ ìjẹ̀lẹ̀ ibi tó ga jù nínú àjẹ́lẹ̀ ní àṣà ọ̀sán owó ìfẹ́dọ̀ onígíní o àti ìdáwọ̀ sánmà kéèké lẹ́yìn owó aka àjẹ́lẹ̀ lẹ́yìn àjẹ́lẹ̀ owó aka kíní o arṣ ṣùgbọ́n gbogbo láàrin arṣ láàrin àjẹ́lẹ̀ عرش رب العالمين وفوق العرش رب العالمين اللهم اللهم انت فوق العرش lókè àlàárà sí bó ṣe ṣe déédé ẹ̀ alábíjúwẹ̀ aṣọ ọlọ́run wà nítorí ìrìnlẹ̀ ìgbóyí àti gbóyá àgbà ló ṣe rí alábíjúwẹ̀ ojú ẹ̀ àrùsọ ọlọ́wà ní kúbà kẹmísìlẹ̀ kúbà wọ́n aṣọ ẹ̀rà ìyẹ́ mi pé àwọn tí wọ́n fẹ́ máa dìfẹ́ndẹ̀ ọlọ́run tó jẹ́ pé wọ́n máa bù níwọ̀n nímọ̀ báwọn ọgbọ́ ọlọ́run báyé wọ́n ní sáwájẹ́ lọ́lọ́run wà lókè rọ̀gbọ̀nà wọ́n tàbí àjẹ́dà ó dàbí ẹmọ rẹ̀lẹ́ ìtorí jọ́nà ọba fẹ́rọ̀gbọ̀ ṣáàì tó wà láàrin láàrin sánmà àti ilẹ̀ keje níbi tó wà lọ ibẹ̀ náà bí ó ti wá jẹ́ wípé ẹni tó bá sọ́dá rẹ̀ a ṣe pé ìntàǹpè ní sọ́rọ̀ pẹ̀lú yọba àwọn àti sọ̀rọ̀wà ẹ̀rọ ṣe lè jẹ́ ẹ̀rọ àtikọjẹ́ lẹ́ẹ̀kan ni ẹni tó bá tún sọ dẹ́ ni ó wà ṣe ìmọ̀lọ́ sáàtẹ̀ àjẹ́mẹ́sì rí nítorí èyí tó lọ́wọ́ kò wá jọ sí yọ̀wọ̀n tó bá jẹ́ lọ láàrùn lọ́rọ̀ láàrùn á ṣe ń jí ilẹ̀ yàtọ̀ síbẹ̀ ṣe máa ń ṣùgbọ́n iná jí ẹ̀yàn wà sọ̀lẹ̀ nínú àkídà mùsùlùmí onípa sọ̀lẹ̀ àti gbogbo ṣe ànábíwájú rẹ̀ kò ọ̀rọ̀ tó ń dẹ̀kì á ní sọ̀rọ̀ kékeré àwọn adájú ò sí olóògbà sábà ìṣe ìwà ìka ìwé kò sí ní sí ànábì ti sọ bẹ́ẹ̀ láyà kọ́ra ní tọ́ka sí àyà kọ́ra ní tọ́ka sí ọ̀rọ̀ wa sọ nínú sọ́rọ̀ tó máa yọ ọ̀rọ̀ ní kò ìlà wà nígbò ha káà nà àlà حتما مقضيا إنه صورة مريم آية 68 قال الله ربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عزيزا ثم نحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا والدها كان على ربك حتما مطرقا ولا مجوء من ìjọ ولا ṣìyẹ́ وشياطين حتى náà ṣọ́rọ́tàn ولنحشرنهم والشياطين ثم لنحضرنهم أولى جهنم جثيا gbogbo wọn bá pátálà wà kójò tẹgbẹ̀ ìrìnàjá àtàlóyá ìtàwọn àfáàrin tó pé àti mùsùlùmí àti ẹn tí èkí ṣe mùsùlùmí gbogbo wa làámọ̀bí tí já ìnáma wa tó gbé ní ẹbá kọwọ̀ jẹ́nàbò ní àfiṣẹ́ ìṣẹ́ tí ọmọ bó ṣe rí

àwọn èyí ni wọ́n wà ní ọjà tẹ́ ìbálẹ̀ ìgbó èyẹ kọjá ó bóyá ẹ̀ wo ọdún rẹ̀ jáà ní ọjà rẹ̀ sí àbẹ́yìn ọ̀sọ̀lẹ̀ iṣẹ́ inú máa tó bíríjì méjì ni wọ́n wà sáàlùfẹ́ ta ni wọ́n wà kátó níbi àlùfẹ́ bíríjì alákọ̀ọ́kọ́ òyìnbó fẹ́ràn bíríjì alákọ̀ọ́kọ́ níbi bíríjì kejì ẹni tó bá ti débẹ̀ oṣù wà jẹ́ nàìjíríà ibẹ̀ òun ni ọlọ́run ti ní káàkiri jìra wa ẹ̀lẹ́ Muhammad sallallahu alaihi wasallam olọ́lọ́run wa kó ogbó ara àrùjẹ́nà ìjọba rẹ̀ torí pé a níwọ̀ àrùjẹ́nà lẹ́jọ́ wá ní ìdára àwọn nǹkan mi wà tó pé normally yóò máa ṣẹlẹ̀ láàrin wa ṣùgbọ́n a ètì rẹ̀ ẹnì kankan ọ̀dẹ̀ nílẹ́sẹ̀ gẹ́gẹ́ àpèjúwe ọ̀rọ̀ débẹ̀ yálà Àìṣà àwẹ́ àti ìgbàgbóṣèlú Ànábì wá pé àwọn tó súnmọ́ ó wá ní kí ni wọ́n ìṣòro ó lè ṣe dìná bàríra ilẹ̀-ilẹ̀ ìdí mo máa Àìṣà àti ó lè gbàgbéra ṣùgbọ́n ó lè dìná àbíkáwá rí fẹ́nìkan wọn wá wá ó ní tí mo kàwọn ní tó fẹ́ ṣùgbọ́n nìna láìlẹ́ alìwá wo pé mù hmm, nínú ọ̀nà ni pé tí ìbá fẹ́ fún òótọ́ kí ni ẹ̀dẹ́rùbà rẹ̀ ọwọ́ alùbárí àbí ẹni gbá wí sọ́tọ́tọ́ omi gbọ́rọ̀ bá rí maríra wá ní ilé parọ́ ẹrù yàlá ẹ̀ṣẹ̀ a ní kò lè ṣe ìrìnlẹ́kò tí ẹ̀ rí ibi ò rẹ́ nìkẹ́kẹ́ kó bá ti rẹ̀ lẹ́yìn tí ẹ̀ àìsà wa gbọ́ ilé ìgbà so kò yẹ káàlì náà fọ́ọ̀fọ́ kò náà wájú sí ta ló dẹ́ṣẹ̀ náà méjì kò sẹ́ tó dẹ́ṣẹ̀ máa ń lẹ́sẹ̀ rẹ̀ ìdẹ́ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ ẹ̀wọ̀n èdè ìsọ́kẹ́yìnkẹ́ kò sẹ́ tó dẹ́ṣẹ̀ ìyẹn wò fẹ́ kò tó wọlé tó sí ní ìkéjì wọn fẹ́ integrity ànábìṣe kí ni ó mátà ìyẹn wo bí integrity ànẹ́bí mẹ́ta tó bá jẹ́ tó já mọ́ tí ó bá ti jẹ́ tó mọ́ in tó bí ara ìjẹ́rìta àdúró èmi wọ́n tó ti mọ́ mi wọ́n náà tó wá ń sọ fún wọ́n tí kò pọ̀rọ̀ mọ́ mi yàrá ìjà ọgbàgbé èèyàn ṣùgbọ́n kò dé lẹ́bù kí ẹ mọ́rọ̀ ìyẹn dáadáa however yàrá ìjà lè fẹ́ dárúkọ á nígbà tó tó yìí tàtàlẹ́bí فيه عبد الرحمن بن أبي بكر وعنده ورجل nígbà náà ẹgbẹ́ ẹkú àbàmọ́ ìwọ̀n ìwọ́jú ìbẹ̀m̀bẹ̀ ẹnìkan ọkùnrin kẹta wà ń bẹ̀ tẹ́mọ̀ ọkùnrin tí dárúkọ ẹ̀ ní tó ń pa ó sọ pé àwọn kò débi ọ̀rẹ́ ṣùgbọ́n tó bá débi pé èyí ló tẹ́lẹ̀ wọ́nà jùlọ ṣé wọ́n pa àwọn ìkíni ṣe wà bí jù ní àdúrà fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ jùlọ tó sọ ẹ ní ìjọ bíjà kìíyàmà gbogbo aláwọ̀ akójọ àwọn nàzá àdàmà fi sùdúrì yìí min ghairi ikhwanan ala dhurri mutaqabilin ọlọ́wọ́ bá Allah ọ ní àwà yọ gbogbo hatred étrẹ́dì tó wà lọ́kàn ara wa ọlọ́run á yọ rẹ̀ sọ́dà pé ní àwọn bá wà ẹ wà jẹ́nà lẹ́ni tí ó nífẹ̀ẹ́ ara yín tí ò ní sí problem so irú àwọn ẹ̀ṣẹ̀ tó ẹgbẹ́ yìí ó máa ẹ mọ̀ níra sí ẹ̀ ní ní problem irú ìyẹn ọ̀ṣẹ̀ ibi tọ́nà wọn ti yanjú yẹn jésù rẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn tí owó ẹgbẹ́ sí pé kò sẹ́ni tí ó ní ìjọ́ nínú àjẹ́nà nítorí ẹ bí ẹ bá bẹ́ wára ẹ̀ lọ ẹ̀lẹ́ wára yìí lọ nínú àjẹ́nà bí ẹ bá wá bí gbogbo àjọ́gbò ìkò náà ní pẹ́ta ti kó wájọ́ dáadáa ìjọ tẹ́lò bí bá wá ẹ̀jẹ́ lè fi áá bóò ní kò ń ṣe wá rí báyìí bó yẹ bá lè wà lọ ilé o ṣẹ̀rẹ̀ pé ká wà lọ ló dà mí sọ pé ilé ayé ni ṣùgbọ́n lọ́wọ́ lẹ́ fi ámà kí wọ́n rí pé ìyàwó mẹ́wàá náà gùn láti dàbò ìdíwò kọ́ wá délé àbú àbú orí ká dárúkọ nínú àbú lọ́yà ẹ̀yà pè kọ́ wá bá ìyàwó 100 ẹ̀gbẹ́ ìwọ̀n mọ̀ ronú ní ìbànújẹ́ láàrín ògùn àdéyí ọlọ́run yàtọ̀ pé kò sí ìjọ ajẹ́bà tán bá mí ìdí ẹ̀rọ ní ìsinmi kan ọlọ́wọ́ pèmí gẹ́gẹ́ bí wọ́n ní àwọn àjẹ́nà ọmọ nẹ́jà àpò àdébí ọ̀rọ̀ àjẹ́nà nínú àǹfààní nípa ọmọ nẹ́jà ìbá fẹ́ra jàǹgbà náà ẹ bá lọ ní ẹ bá padà dé ẹ tó tún délé àwọn ìyàwó yóò ti fáìn jù bẹ́ẹ̀ bí ọjọ́ wá bí ẹ̀yìn náà bẹ́yìn náà ti ètí yọ ẹ̀tún ti yà pọ̀jú bá ti màí tẹ́lẹ̀ àwọn ìgbádùn kí ni o alábẹ̀ ìgbádùn tẹ́fẹ́ tí ó bá tí ti rú ẹ̀rí olè rí kò lè bọ́ yí nìkẹ́nìkan máa dúró dáa tí ẹ bá lọ sí Malaysia twin tó wà wà ń bẹ ẹnìkan ní ọmọ jẹ́ ìrìn lóṣooṣù twin tó wà ẹ tó bí ẹ bá lọ bá ibẹ̀ lọ́gájú lẹ́yìn ṣérò àwọn tó wà ní kòtọ́bì tàbí ìjọ ọmọ bèèrè ní ẹ́ torí pé tó mọ̀ nígbà ah, mẹ́rin bá ti ń rí ah, àwọn alẹ́ skyscraper tó tó gíní kan àbíkẹ́ ọlọ́gbà ah, èmi rí ibi tí ọ̀bọ tí ń bá rẹ̀ jẹun ọ̀bọ tí máa yá ilé kan náà ni kí èèmọ máwọn ẹ̀gbámù wọn tí ò bá rí kò sí nínú tí máa dín ẹ̀wọ̀ ní gbogbo arúgbó láàárọ̀ ìlú ìsọ̀rọ̀ ni pé ẹni tó wá bẹ́ wà jẹ́nà yóò pẹ̀lú ẹ̀rù ẹjọ́ bá ti bẹ́ wọ náà yóò kọ́ pa náà wọlé jìnà sí àfihàn dẹ́wà tẹ́ sàlàyé jésù òun ni bíríkì kejì anábíwá dúró ẹni náà àbí ìtọ́fẹ̀sẹ̀ múlẹ̀ ó wọ́n wá pírẹ́sì sórí ìjà ìyàwó nígbà ẹ̀ nínú àwọn àǹfààní tó wà fẹ́ kò ní pé àbí nínú àwọn àdánwò tó wà nínú iná kò ní pé kìíní yẹn ó wà níbi jísòrò yẹn yà ní ìrọ̀wọ́ rẹ̀ àdákù mi ń ṣáàrí wà áhàjù mi ń sìkì wà kí ni ó àhàjù ó sì tún mú jọ bẹ̀rẹ̀ ìyàn wà á rí jọ́nà pẹ̀lẹ́sẹ̀ kò sí ìwádá lábẹ́ẹ̀rẹ̀ ní jáàdámà pẹ̀lú òkùnkùn ni ta bá ń sọ gbogbo dúdú ilé ayé kò sí ìdírò dúdú jọ́nà sẹ́ni tí ó lè kọjá lórí jahannama lórí sírọ́ọ̀tù jọ́nà àgbónímọ̀lẹ̀ ìmọ́lẹ̀ àwọn kèbèrè òwọ́ níbi tó nítorí ẹ̀lá àmà àtàbílọ pé àwọn kèbèrè yóò ní oòrùn sírọ́ọ̀tù ìmọ́lẹ̀ tó lọ́wọ́ fún mùsùlùmí special for them ẹn tó bá next kò díye ṣùgbọ́n wọn mùnáfìkì ó fẹ́ ṣe àwọn mùnáfìkì ó pàtà àwọn lẹ́kùn tó pọ̀ nínú lẹ́kùn táwọn mùnáfìkì ó pa kò ní pé tó wá tún wọn ṣẹ́ wọn wọ́n lè máa dọ́jà wí tẹ́ẹ̀ ní máa wọn náà jẹ́ mọ́bá tí ń gorí jísòrò yẹn báyìí bíríjì yẹn báyìí ìmájà wọn bá fún يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس àwọn mùnáfíkí ó débẹ̀ àwọn kèfèrí ò níbi táwọn lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mùnáfíkí ní wọ́n mọ́ believe ga àánà bá wọn kírùn àánà ṣe wọ́n lẹ̀ àánà bá ṣe sàràfíyà

إذا تعدى لنفسه انتظر يوم وإذا تعدى بإلى بمعنى آه تفكر وإذا تعدى بشيء بمعنى تفكر وقد يعني النظر في شيء gbogbo له lójú àlọ́ kí ni mọ́ sọ láwá tí انتظر ń dó tí ọba sí harbujar kankan bẹ̀ tó bá ti ní oúnzò ilà oúnzò ilà àbárí yìí oúnzò ilà sábàrí yìí ìdá àmọ́rọ̀ ẹni sọ́rọ̀tú sọ́rọ̀tú sọ́rọ̀tú lára oúnzò ilà sábàrí yìí ìdá àmọ́rọ̀ ẹni oúnzò ilà tó bá ti ní ìlà bí máa ná ẹwò oúnzò ilẹ̀ ìwò kan yìí فواترين في منو أولا يرى أولا ينظروا في ملكوت السماوات لا يا لا يا لا يرى ليس آية انظروا انظر أتجيب منو أولا ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأنا أكثر أن يكون قد اقترب أجله فبأي حديث بعد الله وآياته بعده يؤمن ولم يضر في ملكه بمعنى ولم يتفكروا تؤتي انظر بعد وعديثي طبعا دعاتي أغاني أبو تعديك إذا تعدى لنفسي بمعنى انتظر وإذا تعدى إلى بمعنى انظر إلى بمعنى يعني أبصر وإذا تعدى بفي بمعنى تعقل وتفكر واضح يا إخوان الله أكبر واضح يا إخوان إليهما شفاعة انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم أو من يوم أمان داون يقول يا إخوان فالتبسوا نورا إن إخوانا أوام الله إنه سيوسف فاني فاني يعني يجوا قدر القيامة لولا الصراط orí dáadáa sí ìbá ṣe. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n júwe bí o ti kọjá, ànábì ní ààrin inú àwọn tí ó kọjá lórí àsírọ́ọ̀tì yẹn, ẹni tí ó kọjá kẹlbar gẹ́gẹ́ bí èyíjímá. Ẹgbẹ́ òní dé gbogbo yóò yà. Ìsìntí máa jẹ́ anábì ní ká ájúwájú xeyì ẹlòmí ọkọjá gẹ́gẹ́ bí ẹṣin tó lè sáré jùlọ tẹ́ẹ̀kẹ́rẹ́ ẹlòmí tó kọjá lórí rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan omi mẹ́bíra kúrú ẹlòmí ọkọjá gẹ́gẹ́ bí ẹni tí jọ́ọ̀dù tọ́lọ́mbá sánú èèyàn agbára tí ó lè yíyàn nǹkan tó tí rí jorí lọ ọ́ ti jọ́ yìí kọjá ó ti ní kọ́lẹ̀ lómi gbogbo táwọn èèyàn máa ń dánwò léde tásáwà practice the rot galley èrè tí ó lè rí kọjá tó bá crazy wave fún báyìí ní ìsìn kí ló jẹ́rẹ̀ ẹni tó bá sára jù yóò kó bẹ́ẹ̀ ọ̀sán ẹ̀kẹ́ ìtàn bẹ́ẹ̀ abẹ́kẹ́rin ẹlòmí orin kọjá ànábì wá nígbà ẹlòmí ọ kọjá lórí abuwan ẹlòmí ọ̀rọ̀ akó kọjá ni ànábì ní bẹ́yìnà makdúshin wọ́n makdú bẹ́yìnà ẹlòmí yóò bíríkì ọjà ẹwọ́n àti ló mú ó ti ń ya tó bá ti fẹ́ ọwọ́ kan ló ti bọ́ kejì mú ló ti gbẹ́sẹ̀ sókè Wọ́n yọ́ ya bèèrè kọ́ndìrì láti ìgbésẹ̀ ìrọ̀ àti tó torí pé àpọ̀ wọn ẹlòmíì tí ó kó bá wọn ti ẹ̀ ò ní pé tẹ́rì tó yá díẹ̀ díẹ̀ kò ní jẹ́ kí ẹ̀ṣẹ̀ kan kó sẹ́kù lára wọ́n bá kìdú ẹlòmíì wà yọ jábọ́ sínú náà yóò ti máa wo pé àwọn ah, ti bọ́ ń bẹ̀ inú náà torí pé inú òkùnkùn èèyàn fẹ́ níbi tó ti ń ṣe bá ní ìsìn ìmọ́lẹ̀ yẹn wá lágbára ìdé ó bá kọjá náà ìmọ́lẹ̀ ní ìwò gbé kọjá iṣẹ́ rẹ̀ àṣepẹ́ta àwọn ọmọdé ń sìkì tó dínkù yẹn ògbó kankan ní ìmọ̀ ní ẹ̀bá yẹn tó ti sọ́nà bẹ́ẹ̀ ẹlòmíì yóò dá ayán ọ̀nà tó bá dá ayán ọ̀nà wọ́n ibẹ̀ ìmọ́lẹ̀ ní oṣù olóbi dá أنا بني تبلغ الحلية من المؤمن حيث بلغ ماء الوضوء يبتي ما له الدلاء عندك القيامة يبتم يا الوضع بالدلاء أريد مفاد المنزل فإن تبارك الله قال صحبه والجنة بين مخدوش وما ومكدوش أيها الأولين لديو دي يوواري يوانا بو كل السيسي يعني أيها الأولين يوجد وزنو bí yẹn bá fẹ́ là níbi ilé yẹn kó ìṣẹ́ dà. àbáwá sọ nínú tí àbá àta ní síra lọ́wọ́ ó ní yá kóró الصراط من شاء الله ويجوز من شاء الله ìjọ́nà àṣírọ́fì yẹn yóò jẹ́ kí àwọn kan jábọ́ ṣùgbọ́nàmọ́ tí ẹ̀ bá jábọ́ sírú náà títí tí ṣàfá ànẹ́bí ó ṣe tó lọ in tó súnmọ́jú in tó yéwájú o ní pé ẹni tó bá ti bá a dé bí tẹ́wà tí ń ṣe mọ́ṣírí ẹgbẹ́ mọ́ṣírí kì í dé òní náà kàkà dé òbí ẹgbẹ́ mú mi ní tó bá dé bí tìrọ nínú àwọn ṣàfá fa gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá ń ṣe yẹn ó kó bá ní ó kó wa iná yẹn yóò wà ẹgbẹ́ tó dáa fún ẹni pé àtà ìgbìmọ̀ zambi jamala tambala kí ni a fi ìjọba túbá bí ẹ̀ṣẹ̀ kó tó sùn kí ẹ máa túbá tó bá ti rẹ gbẹ́ṣẹ̀ lè túbá wọn kẹ ní òkú bá ní ìwájú ọ̀nà èyí ò ní gbẹ́ṣẹ̀ wọn lórí wọn àti ara nínú kọ́lọ́ mọ́lúkú ó bẹ̀ fún ẹ bọ́sànú ẹ̀ àbí kó ṣe pé ọlọ́wọ́ jẹ́ fọ́ jẹ́ ìdí ìyà tó bẹ́ fọ́ jẹ́ wọ́n padà sáfẹ́ wọ́n sáré ọlọ́mọdá owó lọ́wọ́ ṣe lè mọ̀ ìjí máa dé àdúrà nìkan kan iṣẹ́ tàà bá ṣe ní ọkọ̀ iṣẹ́ tàà bá ṣe pẹ̀lá àná ọkọ̀ yàkóbó fẹ́rọ́tú mẹ́ṣá allah wẹ̀yà júúzú mẹ́ṣá allah bí máa ná yà àbúrò àwọn kan kọjá يجوز بمعنى جاوز يجوز شيء بانيس أو يوقع جنبه ويسقط في جهنم من شاء الله ẹni jẹ́ ọlọ́run bá aláàbá fẹ́ wọ́n jàbọ́ sínú náà jahannama ṣùgbọ́n bẹ́ẹ̀ wà láhùn anúwárùn ẹni tó bá jẹ́ mùsùlùmí wọ́n ní àwọn ìmọ́lẹ̀ kan alamesh alakọ́dàrí ìmọ̀lẹ̀ alakọ́dàrí ìdá àtàkínà alakọ́dàrí ìmọ̀lẹ̀ bí ìmọ̀lẹ̀ ẹ̀ bá ṣe lórí ẹ̀tọ́lọ̀ wọ́n bá ṣàánú pẹ̀lú ìmọ̀lẹ̀ tuntun ìmọ̀lẹ̀ tó rìn bí ìdínláhìí yóò wọ yóò kọjá lórí ọ̀sán gẹ́gẹ́ bí elberg ẹlòmí kàlámì bọ́fọ̀ kálájú kálá èèyàn ti sọ̀dá mo sọ fún wa pé kí n ṣe sọ̀rọ̀ǹtù díẹ̀ iná ẹ̀wọ̀ ogun ìyẹn lé ayé wọ́n ti mì kùmí dẹ́lómi di àlùfèrè dá bá ṣe pọ̀ tó yìí káwọn ní gbogbo wọn kọjá sọ̀rọ̀ǹtù ẹ̀ kọjá máìfà ọlọ́run wa ìdí kú ìlà wà bí gbogbo àìbá dúró lórí kan yóò jà ẹ láti rọ́ọ̀sì yìí ní já kí ló dé tí sọ́mọ̀ ìjálù wà láti lọ bílá àmàdí tàrọ́dà bílá ọlọ́run fi bílá kẹsì ìjálù táṣẹ ọlọ́run bá lè gbé e dúró láti gbà ẹ́ kí á láàtọ̀ ọlọ́run náà ẹlòmíràn bá ah, ẹ̀rọ́dò lè gba ọmọ ẹ̀ ìdíhàmù yẹn tó ní jẹ́gẹ́ nìkan tó kọjá kí náà pẹ̀lú ìdíhàmù ọ̀láyẹ̀ àwọn tán fọ́gbọ́lọ́dẹ̀ ni wọ́n ti ní pọ́blẹ̀ torí pé èèyàn ibi tó ń pọ̀rọ̀ wá bá dé láyé olùmọ̀ ìdí ẹ̀ bá sì rí ní máa fi wéra wọn ẹjá náà tó dọ́gba kí á máa ṣe ọ̀rọ̀ àti àwọn ìtó dábàá mú ọ̀rọ̀ ìjáde torí àwọn náà tàbí wọn ni ọ̀hún àjẹ́nàbẹ ìlẹ́bẹ ṣùgbọ́n lọ́wọ́ tó ní dáṣìrọ́ ìgbà tó ti máa jọ wọn náà àwọn oníwògbò ẹlẹ́ẹ̀kan láíláí kò sí ṣọ́ kó ní sọ̀rọ̀ ti ṣe máa wà nígbàtọ́nà ti mẹjọ́ wọlé nígbàtọ́nà ti mẹjọ́ wọlé jẹ́nà lọ́dọ́dẹ́ ṣùgbọ́n nínú ìdí sọ̀rọ̀ tó ní pé kó lè jẹ́ àdánwò fún àwọn mùsùlùmí náà ẹlẹ́ẹ̀kì kí ẹni tí ó ń yìí láti tẹ́sí àdé tọ́bá sọ pé torí àwọn kèbèrè máa ń lo àyà ìlú ẹgbẹ́ ọlọ́run ẹmọ òkú ní ọlọ́run ọba ní èyí tó pè ní jíjẹ́ owó mo ṣe pé tẹ́ ẹgbọ́ ẹ̀yin mùsùlùmí aláàyín aláàyín sọ pé gbogbo wa mú náà wà ńlá wà nínú ẹ wà sọ pé wà náà lọ́dà náà omi ìdùnkù bí nǹkan kọjá kò ní ní bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ní o dáta ó sì lè ní yẹn ó lè mìí gíní o bẹ́yàn bá bí nǹkan ó sì lè mìí gíní o ìbẹ́yàn wọ̀bẹ̀ مثال عربي يعني ابتعد قليل عني الآن لكن بإذن الله أتذكر ربي كي يجي هو أراد كمان وأراد بمعنى بمعنى دخل وبمعنى يعني ọkọjá gbèkà ọkọjá àbúwọ̀bẹ̀ méjèèjì lọ máa tún sí bóyá ká tó lọ nínú àyà kọ̀ọ̀rán ní ọ̀nà tí yàtọ̀ sí wà ní fún ilá wà nínú ha káàna àyà ọ̀gbẹ́gá àti mọ́nà ṣùgbọ́n tá a bá ti wá sọ ọ̀rọ̀ pé ẹgbàgbẹ̀ kọjá yẹn bí máa náà kò sẹ́ni tí ó kọjá wà lùdẹ́nà tí ò ní pàtàkì pè nínú káyì kò tẹ́ tí ó wọ́n ìṣẹ́lẹ̀ tí ó yíwọ́n tán ṣe kíni tí wọ́n mọ̀ pé iná báyìí lórí kó dàbí ọ̀bá jò yóò rí pé àwọn nǹkan jábọ́ síná yóò rí bá wọn àwọn ìjábọ́ sí ẹni tó bá rí nǹkan jábọ́ síná lójú ẹ̀ kò nílé gun àṣírà ọ̀run ṣùgbọ́n tí èèyàn bá débẹ̀ tó bá jẹ́ mùsùlùmí dáadáa kò ní bẹ̀rù torí pé jọ́nà àkídà wa ni pé iná ń bẹ àkídà wa ni pé ọ̀sẹ̀rọ̀ọ̀tù ń bẹ àkídà wa ni pé gbogbo ẹni tí ó jábọ́ nínú sírọ̀ ló ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àkídà wa ni pé ẹni tí ó bá jẹ́ mú ṣe tó sì jẹ́ ẹni tó níwà dáadáa yóò sọ̀dá sírọ̀ tó ti wà والرسل ومن ذلك الجنة والنار صلى الله وسلم على محمد وعلى آله وصحبه لو يرى الصراع àbí ìwé لي lẹ́yìn لا ìlàjò tó من àwárí lẹ́yìn ní ما شاء الله àṣà نعم. وواحد اثنان ثلاثة أربعة ليس مطلق أربعة خمسة أبانا تعليم عليه السلام bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó dáni o lórí pé ilé ìṣòkúrò àbá ń gbọ́ ń dáàtọ̀ a sì rẹ̀ di ìtìkan practicalize ẹlòmí ìgbọ́ náà ni wọ́n rí ọjá ti gbọ́ àbẹ́lómi ìtìlẹ́ lọ practicalize ẹ̀ lọ́nà tí ò níye ó dẹ̀ lórí ilé máa lọ wẹ ogun ẹ̀ ti kó wẹ ogun ara gáríkì ló ń dé àà ah, ń sàrò àlá náà yá ló dé ní tẹ́bù ogun ẹ̀rí yàtọ̀ nílẹ̀ mú ọ̀rọ̀ yẹn bó ṣe rí ni àbúrò rẹ̀ rà ló gbà wá látọ̀gbà mi ọ̀ nínú ọ̀nà sàrò àlá yóò jẹ́ kí èèyàn ṣọ́ pé ibi tó yẹ kó fi dé orí ṣe kí o ṣùgbọ́n lóòótọ́ àbúrò rẹ̀ rà ìmọ̀ sí kọjá rẹ̀ kọ́dà nínú ẹgbà nígbà àbúrò rẹ̀ tó wá fẹ́ fọwọ́ yóò bẹ́ẹ̀ ṣe débi èjìká ṣùgbọ́n pé pé dábò rẹ̀ rà gbọ́ yẹ́ látọ̀dọ̀ àlẹ́bí ni yóò àmọ́ sápa mọ́tò wá lóṣù ẹ̀dá rẹ̀ nígbà tó dára rà tó ẹ bá rí ìyẹn pọ̀ ṣùgbọ́n táwọn ni pé àtìlísì kó akọjá àgbẹ̀yẹ díẹ̀ torí pé gbogbo bí táwa ti ṣàbàlà àwọn oníkọ̀jẹ̀ ẹni sọ ilé náà kí ni máa bà mọ́lẹ̀ fún yàn kó kà sọ jẹ́nẹ́rì fi ṣe dáadáa ẹgbẹ́ ẹ̀kọ́ nínú tí wọ́n ti padà dáadáa nínú àlọ́ ìran tí wọ́n pàmálẹ̀ fún yà nínú orí àpẹẹrọ orí kí ìmọ̀ ṣàkà pẹ̀lú àwọn àpọ̀ọ́pù ọwọ́ ni ànẹ́bí láwọn ọwọ́ so nípa nípa ló ṣe pẹ̀lú ìbéèrè onídìgbé àwọn àmọ́ ọ̀pọ̀lẹ́ jìkà eléyìí tó ẹ pé bẹ́ẹ̀ ló yẹ kí ẹ máa ṣe gbogbo ìgbà kó wa ń sàárọ̀ wa ṣùgbọ́n ẹ̀ ní máa ṣe pẹ́ pé kí bí tó yẹ kó ìfúra òkè díẹ̀ kó lè jẹ́ pé ìyẹn lè ṣúọ̀ nípò ti dé ẹni tó wá fẹ́ kó dí ibi tẹ́ kó dí gangan ó lè má rí fọ́ ó ṣe ẹ̀kọ́ fọ́ ó pé lè túmọ̀ àti ti bá rí ọba tó sáré tó sọ́nà bẹ́ẹ̀ Àyáàkà máa wọ́n ẹ̀dàkùn ìrú òmìnirí tó kọ́. Ẹja gbìyànjú. Ọlọ́run ẹja gbìyànjú ẹgbẹ́ irú àwọn kan tí ọba ti tọ́lọ̀wọ̀n bá ti sọ̀rọ̀ pa ẹja sílẹ̀. Ṣùgbọ́n nípa àlàyé kò sí ìyọ ọlọ́run kìí sì jókòó. Kí á gbẹ̀gbẹ̀ ìbọn kò ọlọ́run bá mọ́ọ́dé ọ̀kọ́dà ibi gìgísẹ̀ ọlọ́ọ̀ni kò sí ọlọ́wọ́ ṣẹ́gun yóò lè gbọ́ yìí pẹ̀lú táwọn àmọ̀ ní kí kò sí ìlú tá ìjókòó yìí ṣùgbọ́n kò sí ìtọ́lọ́wọ́n ba kí wọ́n gbé o ibi gìgísẹ̀ ni kò sí ọlọ́wọ́ dẹ́ àlàárṣì àwọ̀sọ̀ ìrìnà kò sí ìrìkẹ̀sí rẹ̀ àti ẹ̀límọ̀ yìí dáwẹ́ ara ṣe ọlọ́run kò ṣe é fi kò sí ìrẹ̀ torí ìdílé èèyàn ò lè gbọ́yé yẹn fáwọn tí wọ́n wà lábẹ́ aráṣẹ ọlọ́run ó pọ̀ oòrùn oòrùn ẹ̀dá ọlọ́run ni kò ní gẹ́gẹ́ bí ó sì ṣùgbọ́n ọlọ́run ó bí wọ́n sínú bíìlì ṣé ogun ọ̀rán kó yẹ ká wà ń ọlọ́run lè dá àwọn ààyè fún wa tó yẹ pé ẹ̀yin ẹ mọ̀ bọ̀ báyìí kẹ́ ẹ mọ̀ jẹ́yọ̀ ẹ̀yin ẹ mọ̀ bẹ́ńbẹ̀lẹ̀ nínú agbára ọlọ́run padà ṣùgbọ́n pé ó yẹ kó sáìdì gbogbo wa ni ara ò sí sáìdì wa ni bá a ti wà ń bí gbogbo alábẹ lábẹ sábà àtàbàwà tàbí ẹ̀kọ́ ìdàgbà àbí sọ́mọ̀ ìdí wá sórí ó sì wà lánàá kùrìsí kùrìsí náà tó wà nínú kí ni o tàwájú sáàrùn ó dàgbẹ́ bí kí n ju bọ́ọ̀lù nínú mọ́sálásí ọlọ́àná kí wá ló dé bẹ́ẹ̀ pé àníbọ́sábẹ̀ ọlọ́run lè kéré ìdílá ọdún ìbíbẹ̀ ọlọ́run fún wa àti ní agbogbo àtàgbò àtàwọn ọmọ fámìlì wa ká máa bẹ lábẹ́ àmṣọ náà jọjọ òní síbò ìgbà gbogbo ẹ̀ tó bó ṣe rí ọba tẹ́lẹ̀ ẹ̀yìn alaikum salam náà Béèrè yẹn ní ìmá ń tàbùbá yìí. Béèrè pé mélòó ni wọ́n ṣùgbọ́n wọ́n iṣẹ́ ọ̀kan fún ìṣẹ́lẹ̀. Àdájú ọlọ́run yóò fẹ́ ṣóòrùn màkòsò ọ̀ọ́dún tí ó fi yà. Ṣóòrùn àwọn obìnrin ẹlẹ́jú ẹgbẹ́ màkòsò sùúrọ́ tó fi ìyà wọ́n ìjáde pé àwọn bẹ́ẹ̀ ní túmẹ̀ gbogbo obìnrin tí ń wá wàhálà káàkiri rúrún mọ́kòsò ọ̀rọ̀ọ́dún ìròyìn tánẹ́bí tọ́lọ̀ ń fún àwọn obìnrin àjẹ́lẹ̀ pé mọ́kòsò ọ̀rọ̀ọ́dún they are restricted with kiyam in kiyam is jamu khayma kiyamu jamu khayma wal khayma tent ọ̀kọ́ẹ́mọ́ tó jẹ́ bá ní àwọn obìnrin tẹ́gbẹ̀dẹ̀ are restricted in their house ẹ̀sìn wo obìnrin tó bá dáa dé eyé ilé kan wá jókòó rà pàtì tó jẹ́ bá ní tó bá wà nílé tó bá ti mọ̀ gbá àsìkò tí bá lè ní bọ́ rẹ̀ ìgbà tó jẹ́ nígbà tó ti bá lè ní yóò ṣàmọ́ yóò mọ̀ yọ ni ọwọ́ ẹni tí ọ̀dí ìfẹ́ àwọn ìṣòro àwọn ọ̀fẹ́rò àpòpọ̀ ọ̀pọ̀ nínú àwọn àjùmọ́ iye wọn èèyàn àti ànábì wá dárúkọ àwọn iye wọn fún èèyàn kọ̀ọ̀kan bomi gẹ́gẹ́ bí mùjáì tó wú ànábì dárúkọ yìí kan fún wọn. however igbe iye téèyàn kan wà ní ṣé wàá ṣe déédéé àá ìdẹ́yìn bá ti dórí ọ̀gbà pọ̀ ṣùgbọ́n insha Allah الأسبوع الجاي إن شاء الله نذكر من حديثا في هذا المعنى Kótó ti

Ìzákùn lọ ẹ̀rà ọ̀rọ̀ kí ó tó rí lásán àtàwọn tó sì dáni. Ǹjẹ́ àwọn èèyàn dáadáa ti tẹ́lẹ̀ ayé tàlẹ́ kọ́ mi? Láwọn àfọwọ́ ẹ̀dùn mọ̀tú sọ̀hábẹ́. Sọ̀hábà tí wọ́n yìí, àwọn tí ìmọ̀ ń pọ̀ bí kankan ni. Òun ló wá sọ wọn pé tọ́ẹ́ ẹ máa kọ́jú àwọn tó ti kú ìtura àwọn tó ń bẹ láyé ìdínà kan wọ́n wé òde ọ̀dà lè wọn àìrójú kan ẹgbẹ́ a nǹkan kan ló mú ṣe ṣe nǹkan míì tó yàtọ̀ sí àwọn tó ti kú pé títa ní ẹ wà tẹ̀lé tó ti torí ti náà ṣùgbọ́n bá wọn pé ń ta lérò sí ni gbogbo ìgbà tá a bá ti rí ẹ̀rí nínú àwọn ẹni tó lọ wájú tó tako èyí tí wọ́n ń ṣe ní ìsìn gẹ́gẹ́ pẹ̀lú ẹni yìí ti gbogbo tó bá fẹ́ ṣe ṣojú yóò gbọ́ sókè ọ̀nà ó tako táwọn sálàmù ṣe kò tako tẹ̀bá débi ẹ̀sùn ọ̀sọ̀ láti nàbí ẹ̀ bàbá ẹ̀ tẹ̀bá débi ẹ̀rọ àrùn ẹ bàbá tàbí ìdíbi sọ́yẹ́ buhari ẹ bàbá kódà àdísì wáhí lórí hujj tó wà nínú nasari ẹ bàbá àdísì malik ibn ọwẹ́yìn tó wà nínú abu dawud ẹ bàbá àwọn ti rí pé ìtẹ́lì yìí máa ń ṣe gbogbo wà ní ilé kọ́pì rẹ̀ títí dìgbà táà fi wá rí pé áà fi tó sọ yìí ó tako tẹniwájú tó tó wájú méjì tàbáyì ó tako jíjù àwọn òpéta ló sún òótọ́ nínú àwọn méjèèjì ṣùgbọ́n tàbáyì ọ̀tàkùn tàbúbá ẹ̀rọ abìdí ẹlẹ̀ tàbáyì tàbó jẹ́rọ márùn-ún tó rẹ̀ wọlé ní ó dé báyìí tàbáyì tàbó wọ́jọ́ ọba sí yẹn ẹni tó bá sún mẹ́rẹ̀ náà ó dá ẹni tí ẹ bá fẹ́rẹ̀ yẹn kọ́ bí ìdílé wù pé ìmúra ó máa di pé yìí ó wà owó tó bá múra yàtọ̀ sí i ẹgbẹ́ gbà mí yìí máa sọ̀rọ̀ líle pé ó hùn kìí ṣe irú fìlà àfáà yín nìkan ní kíni o torí kí èèmọ́ bà mọ́ jẹ́ fìlà ní kọ́ máa sọ gbà fìlà àwọn sálábì nì àwọn kan ti bá adé lẹ́nu pé irú bàtà táwà kan ń wọ̀ pẹ̀lú àbìtà táwọn sábàtà àwọn sálábì kò tí ó irú ibi tí yẹn ti rí máa ń tẹ̀lé wọn pé tó ní ọ̀rọ̀ ti yẹn tó wà nù tó bá ti takò tẹ̀ tó wà wájú bọ́ tí yẹn bá ti rí takò yá àbáyé tó ń sọ ní ó ní àbá àwọn àbọ̀nàmọ́ ìlú sáàlì àwọn èèyàn pọ̀ sí wọn délé gbogbo ráìtì àbá àjọ ọ̀báyìn wọ́n tó jẹ́ kí ni o ọdún kọ́bì dá báwọn ṣe ẹ̀sìn kọ̀tù ìyọ́ ní ìmọ̀ tó wá kọ́ lẹ̀ ìfẹ́ ìfẹ́ nìyẹn ṣùgbọ́n ibi tó ti sọ pé màkà ẹlẹ́kùn mọ̀tẹ́tẹ́ ẹ̀dẹ̀gẹ̀ tó ti di máa kọjá nígbà tọrọ ẹni ìdìsí tó bá ta fún mi wọn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn èèyàn kọ́ bí wa púpọ̀ nítorí ẹ̀ ẹlẹgẹ́lẹ̀ tó òkírùn dánjọ́ bẹ̀rẹ̀ bá ń wáwẹ̀ ọ̀nà kí ló lè bẹ̀rẹ̀ jẹ́ mẹ́rin láti ìjọ tí mo ti dé skul ẹ̀yìn mo ń wò mo tún wò bóyá tó ní sáì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹni tó bá ti já fa máa gbọ́dọ̀ máa bá ọ níbi àwọn kan tí ọ̀dà àǹkà mi pòsíṣẹ̀ ní ọkọ̀ ọ̀pọ̀ ẹ̀ká bàbà fún ma ágíù pé nígbàtí jẹ́ ti mark tó wá bẹ́ ìpíṣì Ọbásanjọ́ nígbà ẹni kí ni wàhálà ẹ̀ ní ìrántí orúkọ wọn yóò jẹ́ ìrántí lọ. Àbá ló wá mọ ogun ìgbà tí ní Bismarki ẹ̀yìn kìíní kan. Wọ́n ló mọ ogun tẹ́yìn àwọn èèyàn bá gbà á. Ọ̀la ẹ̀ ní abẹ́ṣẹ́ sí ní ìtàkùn náà máa débi Mark. Rárá, àbá àgbọ̀dọ̀ ní ibi tán mọ̀ òfin. Wọ́n wá pé wọn náà àti kí ni ẹ̀ àwọn orúkọ èèyàn lè rántí ẹ̀gbẹ́ ikú ti tẹ̀lẹ̀ rí bọ̀ ní ìsìn èèyàn mọ́mọ́ àwọn kan rẹ̀ ọlọ́run sànà ní hajj àti ìgbàkan ní hajj láti dá tó bá ẹni tí ọ̀pá èèyàn kan náà ló wà ní ẹ̀yìn ẹ̀ṣà àmì wọ́n ní àbí ẹ̀bẹ̀rẹ̀ lè tó lọ́la bí ọlọ́run sànà wà sàánà ó sànà ọ̀ọ́ بإذن الله عز وجل وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه Thank you. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن